أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي الحجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصد عليهم ربك صرف عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانا كلا بل لا تكرمون اليتيم ولا تحاتون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا فجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الحمد لله نحمده سبحانه وأشكر له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ولكم رب سبحانه وتعالى رب تيتي عند آلتنا تسواجد في تسكر وعاتر الليل أنبي رب سبحانه وتعالى كشوان كلنا وعراء القرآن àwọn tó jẹ́ pé wọ́n máa ka Qur'an wọ́n máa ma ìtumọ̀ rẹ̀ wọ́n dẹ̀ máa tẹ̀lé ẹ̀kọ́ sí ní àlá àti bẹ̀rẹ̀ Suratul Fajr a sì sọ àyà méjì àkọ́kọ́ àti kí Allah subhanahu wa ta'ala bí ó ṣe ń búra lórí àwọn nǹkan tó dá tó jẹ́ nǹkan mẹ́rin ló ta fún wa alákọ̀ọ́kọ́ ní alfajr àfẹ̀mọ́júmọ́ bákanáà àti layalin ashr àwọn òru mẹ́wàá ilé tí ọlọ́run bá fi búra aṣọ kí ni túnmọ̀ tí àwọn afọ́dúnmọ̀tẹ̀ sẹ́rù tí wọ́n sọ àti àwọn àlàyé tó rọ̀ mọ́ amọ̀tẹ̀síwájú níbi súra náà lẹ́yìn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọlọ́run bá ní bismillah وليال عشر والشفع والوتر والليل إذا يسر الله سبحانه وتعالى الله بابها فلو فجر بكنا الله بابها فلو ليال عشر ومواء الله والشفع والوتر والشفع والوتر الله بابها فلو إن كمل لي الله والشفع ومبرا بلو الشفع ó náà ni gbogbo tó bá jẹ́ nǹkan oníbejì ẹ̀rìgbà mọ́ ní sọ pé abẹ́kí ṣáfọ́ àbíjẹ́ ṣàtìwòtò ṣáfọ́ ó náà ni nǹkan tó jẹ́ oníbejì àwọn àfọ́ onímọ̀ tafsir rahimahullahu ta'ala wọ́n kí ni túmọ̀ àṣàfọ́ tó ń bẹ níbi àyà yìí ó ń bẹ nínú àwọn àfá rahimahullahu táwọn sọ pé gbogbo tọ́lọ̀ wọn bá dá pátá ó ló kó sínú gbogbo gbogbo tọ́lọ́ ọba dá pátá ó dá ní méjì méjì méjì méjì àwọn ọba àbáyọ̀ wọ̀ta ara ó wá búra pẹ̀lú ṣáfọ̀ àwọn ọba ilé ìtura ṣáfọ̀ ìdíje ìjọba jẹ́ onílò bí nǹkan tó rẹ̀ kò dé pín ìjọba àmẹ́kí ṣáfọ̀ àti ọjọ́ lóde ṣáfọ̀ ìjọba rẹ̀ kò dé pín àbúrò ìjọba rẹ̀ kò dé pín fún sí ìjọba òdòdó

ìgbà òjò ìgbà ẹ̀rọ ẹ̀rì pé tẹ́ bá ń kà á lọ bẹ́ẹ̀ ẹ̀ máa rí gbogbo àwọn nǹkan ẹ̀ ní tọ́lọ́wọ́n bá ṣe ní méjì méjì báwọn àwọn afáàní gbọ́dọ̀ ṣàbọ̀ rẹ̀ tẹ́lá rí ń bẹ níbi ìbáadà ẹ̀rì pé bá ń kírun àwọn wákàtí márùn ká ń kí lójúmọ́ ìrun sóbè rákà mélòó méjì ẹ ní àbúrò tó ṣàfù zoro rákà mélòó mẹ́rin ẹ ṣàfù ní àbúrò tó ṣàfù ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وعطري ملو مالك شافنا وطري شافنا إيران مغرب ملو متى شافنا وطري إيران إشاء ملو مالك شافنا وطري شافنا ọlọ́run bá ní gbogbo ẹ̀ ó dá ní ṣáfò àti kí ni o àti òkú so àbá fún ní gbogbo nǹkan tó ń dá òun dá àzàwòjẹ́ ìfọ̀mí kò lè ṣe é خلقنا ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون نعم. سبحان الذي خلق الأزواج كلها ما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون من كل شيء gbogbo nǹkan pálákọ̀ ọlọ́wọ́ bá pọ̀. àwọn ọba ní mímọ́ fún ọlọ́wọ́ bá tó dá nǹkan gbogbo nǹkan gbogbo nǹkan kọ́lákọ̀ àzúwájá gbogbo nǹkan kọ̀ tó dá ọdá ní méjì méjì bá. mímọ́ tó ń bí tó lọ́rùn. àtàrí bí àwọn olúgbìn. wà mí àrùn kó ti ní. ọdá àtàrí bí àwọn irúgbìn tá ń jẹ. Allah subhanahu wa ta'ala ó dá ní méjì akọ abo akọ abo àwọn ní ẹ̀yìn ní agric tẹ bá fẹ́ gbé flower àwọn ní àwọn àgbẹ̀ náà táwọn ọmọ tẹ́kí ní tẹ máa fẹ́ tẹ máa ń gbé nǹkan wọ́n máa ìgbé ọlọ́run bá sọ́wọ́ sọ́wọ́ dá ní abo الذي خلق الأزواج كلها Nínú fún pàtó ẹgbẹ́gbà tó fẹ́ dá gbogbo nǹkan yẹn, ó dá ní àméjì méjì méjì báyìí. Ìmọ̀látún bíkọ̀ ọrùn. Yálà nínú àwọn tẹ́tí dájú láti inú ilẹ̀. Wà ní àwọn tó ṣe ní. Ó dà nínú àwọn tọ́lọ́wọ́ bá dá mọ́ aláàfẹ́ bí èèyàn náà. Ọ̀nìmọ̀láyà àlẹ́mọ́. Àwọn tẹ́tí tó lọ́tọ́lọ́ ń dá pẹ́pẹ́ ẹ̀ tí ìmọ̀ ní ìsinmi sáàkì padà máa sọ́lọ́jọ́ ọ̀la. Ọlọ́run ó múra pẹ̀lú ṣẹ́kọ̀ ọlọ́run múra pẹ̀lú nǹkan tó dá ní oníbejì wàlúwọ́tò ó tún wá múra pẹ̀lú àlúwọ́tò rẹ̀ gbogbo ní fátà àbí ewu láti mẹ́kí ṣẹ́kọ̀ àti abẹ́kí gùtẹ̀ ẹgbẹ́ àti sàbẹ́bùn mọ́ sọ ipé ìjálù àmìlẹ̀ ìwádìí kí ni wọ́n fà sí wọ́ṣẹ́fùnrin wà lẹ́wọ́tẹ́ ilé wa ní wá fàtí àwá méjèèjì tún màtàlá lónìí ló ń jẹ́ra inú jẹ́ pé mẹ́rin àwọn àfọ́ ìmọ̀ tẹ̀sí táwọn sọ wípé gbàtọ́wà ní wọ́ṣẹ́fùnrin wà lọ́wọ́tìrì wọ́n ní tẹ́ rí gbogbo tọ́lọ̀ fi búra bẹ̀rọ̀ jù gbogbo yọ̀ṣẹ́gbọ̀n yẹn àbí àbí táwọn ọmọ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ ní ọba àtó kò sí ìrẹ́kan tó jẹ́ pé ó dá ọjẹ́ ẹ̀yọ kan tí òkò méjì ìrọlọ́nà òsì tó wútìrù yẹn àkíkọ̀ tó fún pé nǹkan jẹ́ wútìrù yẹn ọlọ́ọ̀nà fẹ́ tó pàtàkì àwọn àmbẹ́lá àwọn ọmọ tẹ̀sán sọ̀rọ̀ táwọn sọ yí àṣìwàṣẹ́ ọkùnrin ó búra gbogbo tọ́lọ̀ ń dáró ti kóónú ṣẹ̀kúsọ pé kọ́lákọ́lá àzúwájá òyìnbó ṣàpù gbogbo tó ọ̀dá náà ẹ̀ àti sọ́mọ̀ àti ilẹ̀ àtakọ̀ ìyẹn àtagbó ìyẹn àtakọ̀ òkúta àtagbó ẹ̀kúrò ogun tẹ́ bá lè mẹ́ṣẹ̀ ṣàpọ̀ wọ́n wọ́tí ọlọ́run bá ti búra pẹ̀lú ara rẹ̀ wọ́n wọ́tí ó ti ẹ̀bẹ̀ nínú àwọn àfà àwọn ọmọlọ́ táwọn sọ fún wàṣàfà ọlọ́bùra pẹ̀lú nǹkan tó dá ní méjì méjì wà ní wátìrì ó sì búra pẹ̀lú nǹkan tó dá ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ó ti sọ mélòó méjì ṣé kí wáyé wàṣàfà wà ní wátìrì ọlọ́bùra pẹ̀lú gbogbo nǹkan tó dá wà ní wátìrì pẹ̀lú nǹkan wọ́n ṣọ́ọ̀bù ọlọ́run búra pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ méjì méjì nínú nǹkan tó dá wọ́n ni wọ́n ti àti tó jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan nínú nǹkan tó ṣe kiri òsì dá aṣọ tí aṣọ ọ̀gẹ́lẹ́ bá ti wọ́n sọ níbi kan yàtọ̀ ṣèlérí àyè pé tí ayé abá ti ní tìmọ̀ méjì di eléyìí tá a bẹ̀ tó bẹ̀ rọrùn kákó méjèèjì àwọn ọba ní wọ́n ṣáfọ́ ẹ̀wà lọ́wọ́tò wọ́n ṣáfọ́ ẹ̀wà lọ́wọ́tò àwọn ọba ní òun búra pẹ̀lú gbogbo tó ń dá wọ́n lẹ́yìn ìdáyẹ ẹni pẹ́tẹ́ bá wọ ọ̀sán àtòrú ṣáfà tó ti rẹ̀ ṣáfò lọ́nà ọ̀sán òru ṣáfò náà ó ń bèjì ìgbóoru ìgbà títún Ìrẹ́gbẹ́ tẹ̀sílì yẹn wà gọ̀rí ìjìdẹ̀ ọ̀nà. Lórí ìtàkùkọ́ sọ yẹn ni ọ̀rọ̀ tó súnmọ́ tó ẹ̀kọ́ rárá àwọn fara. Nínú àwọn afọ́ àwọn obìnrin wọ́n sọ pé kẹ́lìmọ̀ tó ṣàfẹ́ra. Wọ́n lọ́wọ́ bá búra pẹ̀lú ṣàfà ẹ̀mẹ́wọ̀n kẹta wọn sọ. Àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí, àwọn ni wọ́n tú àlàyé ní Násìrì dásọ lánàá. Wọ́n tú sí òru mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah táà fi hajj nígbà rẹ̀ wọ́n ní lọ́dọ̀ tàwọn pé ṣápù lọ́dọ̀ tàwọn onáni yọ́mù náà yọ́mù ayọ́mù hajj àpò wọ́n ní ọjọ́ onáni ọgọ́ tí a náà ti léyà wọ́n ní ọgọ́ tà sílẹ̀ ní yọ ní ṣápù wọ́n ti lọ́ta sọ́rọ̀ ọgọ́ nígbẹ́jà ìgbẹ́ ọjọ́ yẹ ọjọ́ kẹlẹ́ a máa ti léyà. déètì wo ni máa ń jẹ́ lóṣojú ọ̀hún ọjọ́ kẹwàá ilé ṣe ọjọ́ kẹwàá tẹ́ ṣe ṣápù ní tẹ́ àwọn tí wọ́n túnlẹ̀ wọ́n tún wútìlì sí yọmọ àrọ̀ tó ti yẹ́rọ wọ́n tún wútìlì sí yàwó ẹ̀kọ́ yàwó àrọ̀ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn-án sí náà òkà náà sí ṣáàpù ní àbí wútìlì bọ̀tẹ̀ sí ìgbẹ́ nínú ṣe kí ni owó tó dìnà nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ wọ́n ṣẹ́kọ̀ọ́ àìwá ni wọ́n tẹ̀ wọ́n lẹ́yìn ìdá yẹ́tọ̀ ọlọ́ọ̀bá ọba wa ta'ala tó búra pẹ̀lú òru wọ́n ẹni kó ti máa ń búra ó ti ń búra pẹ̀lú òru náà láwọn ìkọta ti bí búra wọn ọba subhanahu wa ta'ala búra pẹ̀lú ooru nígbà tí ayé fi ìrìnà nígbà tí bó ṣe mẹ́rin tẹ̀gbọ́n rìn ti mú bó ti bọ̀ kò tí dé bó ti rẹ́rìn lọ tó ń bọ̀ tó ń wa ta'ala pẹ̀lú gbogbo ìbànújẹ́ ní máa rìn yóò rìn tíṣà kí ló búra pẹ̀lú òru nígbà tí bá rìn sí orúkọ ìmọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ níbi bó ṣe rìn ألم تر هذا الليل إذ جاء مظلما ألم تر هذا الليل إذ جاء مظلما فعقبه فعقبه جيش من الصبح يطرد فعقبه جيش من الصبح يطرد فعاقبه جيش من الصبح يطرد nínú bí òru ṣe ń فعاقبه جيش من الصبح يطرد

ìgbòrò ìgbòrò òru máa ń wà nígbà táwọn wà lọ́sọ̀ ó òru bá tún dé ìgbòrò nàtí èdè nìsí ilẹ̀ máa rí lọ́yìn àwọn àmàtò tó kálukú wọ̀ tó rú bá rú lé nìsí yóò mú òkùnlé yóò sì wá mọ́ wà báyìí mọ́ wá lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ أليس لهذا محدث متصرف ليس لهذا محدث متصرف ṣé òru lè كنتوا على kọ̀ǹtó ara rẹ̀ láàjọ ṣé ìbá ti bẹ́ẹ̀ nìkan ṣe kí ni o ẹnìkan ló kọ̀ǹtó rẹ̀ subhanahu wa ta'ala àfáàní wà lẹ́yìn ni wọ́n dà lẹ́yìn ìrà yẹ́sọ̀ ọlọ́run búra pẹ̀lú òru nígbà tí òru bá rìn mo bí rìn rẹ̀ mo ti rìn wọ́n ní nílò àwọn ìdí tó tóbi búra ní wípé lásìkò tó rìn yẹn ló lọ ilé lọ bọ́ sí ìdákẹta òun tó gbẹ̀yìn láàrín sọ wípé ìyẹ́sù tó wọ́pùn ẹ̀tẹ̀ bára kọwọ́ tààrà ọlọ́run bá mẹ́rin wá sọ kalẹ̀ sí sẹ́mọ̀ àtàyé tó di kí ni o kí ni ìṣọ̀ fún tún náírà nígbà tó bá ti di pàtírì ìdákẹta nílò òru lọ́wọ́ mi sọlọ́ ọba tó lè dí ẹjẹ̀ dí ẹjẹ̀ ayé dí ápùn dí ápùn hálìfì ìdáyẹ̀lìkẹ́ kọ́ta mọ̀ lè ọmọdé àbábúra pẹ̀lú fọ́jẹ̀ tábúra pẹ̀lú ẹ̀yálẹ̀ àti tábúra pẹ̀lú ṣàpùra pẹ̀lú ọ̀tẹ̀ tábúra pẹ̀lú ẹ̀yìn ìdáyẹ̀tẹ̀ àti ìdáyẹ̀lìkẹ́ ọ̀tẹ̀ tí ẹni tó jẹ́ the hege ẹni tó nílà aká ìnínú àwọn èèyàn tí ó fi gbà pé lóòótọ́ ẹni tó ń búra ọba tó tóbi alfi dhalika qasamu ay alaysa fil qasami hadhihi al ashiya qasamu muqna li kulli bi aqlin wa nafs àbáyé ìjúmọ̀ ẹni pé tí kò sí wá sí nínú àwọn ìbúra tàà fi búra ẹ̀ ìbúra tó ti tó yẹ̀ lẹ́rìí tó ti tó kó kéèyàn gba tító pẹ̀lú rẹ̀ wípé àá ọlọ́run àìbá ti bẹ̀ẹ̀ ẹni tó bá ájó nílà kéèyàn àwọn tọ́lọ̀ fi ń búra ẹ̀ tó bá ronú sí tó dẹ̀ sí bẹ̀ẹ̀ ọlọ́run bá mọ̀ yóò bẹ̀ pé lóòótọ́ yóò bẹ̀ sí tó pé lóòótọ́ ọlọ́run bá ń bẹ̀ àmẹ́ntì ìbá ṣe bí hijab kí a kò tún mẹ́ hijab ẹni tí ìbá ṣe nílà káì nínú àwọn èèyàn gbogbo tọ́lọ̀ fi ń búra ẹ̀ kò ní jẹ́ lójú kò ní nítumọ̀ ẹ̀kẹ́ sí وما تنفع الآيات من كان يجحد وما تنفع الآيات من كان يجحد الأطبع أفعل ما تنفع الآيات من كان يجحد أنتم جاء على تقوم ẹni tó bá jẹ́ ẹ̀tọ́rò yìí bẹ́ẹ̀ fún ní gbogbo àmì ayé ìkùnníṣẹ́ àbà sọ ọlọ́dún lágbétọ̀ adóòtó àti múra pẹ̀láwọn nǹkan ńláńláńlá tó ẹ́pọ̀ ti tó ilé àti mẹ̀dáwà ọlọ́rọ̀ bá mọ̀ ṣùgbẹ́ gbogbo yẹ̀ pẹ̀lú ṣe kí ìjọba ni yóò gbà alfi rẹ́rìnká ọlọ́rọ̀ ní sí èyí tó aṣọ kalẹ̀ àforú múra afẹ́fọ́jàbí múra afi sọ́gbà múra gbogbo àwọn búrẹ́dá àti múra múra múra múra láwọn àyà àwọn bí náà ọlọ́rọ̀ ní sí èyí ò tí ì tó ní ìmúra tó yẹ tó tó yẹ fẹ́ èyẹ kọ́lọ̀ ń búra ọwọ́ anírọ̀ àtútọ́wà tó dábọ̀ kọjá ńláńdọ́dì sí sẹ́mọ̀ wípé ẹ tó bá ń dọ́lọ́ ọkọ̀ bàmọ̀ ilé ó sàgbọ́n wọn ti kọ́lọ̀ búra àwọn ti bàjí tó bẹ́ẹ̀ tí ò dọ́lọ́ ìrìnrìn àwọn àti ohun òfin ìgbà àti ẹ̀bá tẹ́ bá mú mi ìbọn kí ẹ bá mú mi ìbọn

ó ní mo fi ọlọ́run bá búra ìjálẹ̀ o àrẹ́bí ní mọ́bìnú àrẹ́bí ìsá ní mọ́bìnú kádàbàt àìdá ìyà ojú mi lọ parọ́ ojú mi tẹ́gí lọ́pàá tó yẹ́ ọ̀kọ́ orí pé ó tẹ́gí lọ olùfọ́lọ́run búra ẹwọ àwọn ẹni sáfọ́lọ́run bá búra fún ọ ó gbà ó ní àyẹ̀wò pàpẹ́ ajé ń bá ti pàjé mo ti gbà <laughs> ó ní wà lọ́rí ànípàjé ọ̀dà dákì dákì Àbí dáríkà kọ́sàmù lè dé ṣíjì. Àbí dáríkà kọ́sàmù lè dé ṣíjì. Ọ̀pọ̀lọpọ̀ búra fún subhanallah. Tí ó gbá títọ́ pẹ̀lú pẹ́fẹ́ ọkọ̀lọ́wà búra fún subhanallah. Ló fi wà láìlẹ́ o, lọ́pọ̀ wà láìrọ̀ wà láìkọ́ o. pé. Ẹwọ́ bá ń sọ́rọ̀ wádà asọ́ra wa di ẹjọ́ jẹ́ yí pé a lè a nígbàgbọ́ nínú orúkọ ọlọ́run wípé kí àwọn èèyàn ó pè fún wa káti gbàgbọ́ ṣùgbọ́n bó ṣe wá wà ní kiri kan bó ṣe wà ní líkì àbí ló wà gbàjà náà ìwọ náà kí èsì ààrẹ o àwọn èèyàn ti mọ̀ pé tọ́ ti kó wà láì ọlọ́run pa àìmọ̀ ọlọ́pàá ní ká sọ ìbúra wa nínú sísọ ìbúra rẹ̀ ni pé káwọn ẹ̀ bá ti lọ mọ̀ ọ́ pẹ̀lú wípé tó bá ti ń pòkọ ọlọ́run àhánàlà ìròyìn burúkú ni wá tó bá ti ń porúkọ ọlọ́run gbẹ́lẹ̀ ló ń parọ́ torípò òun sí ìwọ́n lọ́pọ̀ tẹ bá fẹ́ mú ẹ̀yẹ ní pọ́sọ̀lùkísà gò <laughs> láti gbé nígbà Fi zàlíkà kọ́sàmù lèdè ṣíjẹ̀. Ẹni tí ó jẹ́ di ṣíjẹ̀ di ápù, ẹni tó nílà akẹ́yìyàn, di lóòbù, ẹni tó ẹgbọ́gbọ́rọ̀ rẹ̀ sì pé bérébéré, kò ní fọ́lọ́mọ̀ bá búra, àfikọ́ alábùsẹ̀ tó bẹ̀rẹ̀ ọba ní gbogbo dáa ti fi búra yìí tẹ́ bá tún wá wà kankan mi ah ọlọ́ni tẹ́ ìbúra ilé ìwò tí ìtò tí a rò pé búra lúkò ẹgbà tító pẹ̀lú ẹ jẹ́ á tún àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rin ní tó ti ṣẹlẹ̀ nínú ayé ní àwọn tẹ́ tó wọ́n ti takòtọ́ ọlọ́run rí ọmọkọ̀rọ̀kẹ́ ìfẹ̀fẹ́ àjọrọ̀ bókẹ́ bí ààrẹ wọ́n ti takòtọ́ Allah subhanahu wa ta'ala tọ́pẹ́ ọlọ́run bá ti padà bínú sí wọn ọlọ́run bá ti bá wọn sọ̀rọ̀ ọlọ́run الذي ألم ترى كيف فعل ربك بعاد ألم ترى كيف فعل ربك بعاد الذي هو نبي صور صفوه ونيو صفوه كيف فعل ربك بعاد بيراه بعد سيسيا وجعاد àwọn olè ìjọ áàdù jẹmọ́ ọlọ́dẹ àwọn ìjọ ànábíwá húùd wọ́n ni àádìí nà kọ́ قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره Tẹ́rí àwọn ọjọ́ òbí àrọ́fà bí? Náà, àbújù. Ó wà ní àrọ́fà wà ní Ṣéúdù lẹ́yìn wà. Àwọn ọjọ́ òbí, àwọn ní ìjú àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sí ẹbọ lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti pa àwọn ọjọ́ àlẹ́bì Nóhù rẹ̀, alẹ́ ìsọ́látọ̀. Lọ́jọ́ pẹ̀lú bá kí èsì Kùrán dáadáa, tọ́lọ́mọ́ nígbà ìgbàtọ́ lọ́n pa àwọn ìgbàtọ́ lọ́n pa àwọn ìjọ lóhùn rẹ̀ tán kí ó pa àwọn ẹ̀jẹ̀ náà máwù tó fà ẹ̀ kàtàlú omi nínà omi máwù tó fà náà ni nígbà tó sọ ojú omi tí láti sọ àdúmẹ́nu bá wọ́n tó bẹ́ẹ̀ ìgbàtọ́ lọ́n pa àwọn ìrẹ̀ tán tí a kí gbogbo àwọn tẹ́ńsẹ̀ bọ́ nígbà gbogbo àwọn tó yà pa lóhùn rọ̀ pa nígbà náà kò sí ẹgbẹ́ lórílẹ̀ tó fi di àsìkò àwọn ìjọ rúdù bàbáwọn dọ́wùdù yíwá dé àwọn ni wọ́n dá ẹbọ padà àwọn èèyàn àwọn akọ́mù àdì àwọn ọ̀sẹ̀ kí ni o àwọn ní ẹgbẹ́ ẹbọ padà àwọn olùkọ́ tó sọ fún wọ́n ní ẹbọ mẹ́ta tí wọ́n ń wọ́n ló sàmẹ́ta tí tí wọ́n bẹ̀rẹ̀ ẹbọ padà yẹ́lọ́ tọ́jẹ́ pé ọmọ ẹ̀yà àwọn kọ́lọ̀ bá láti wọ́n náà ni nàbí yóò láì rúrù rẹ̀ ìta. ọ̀rẹ́ ọkọ̀ mi àkójọ lọ nàmà lẹ́kùn mi ìlà ìta. ẹni tí yá wà tọ̀ nídìí إلا مفترون يا قوم لا أسألكم عليه إن أجري إلا على الذي فطرني فلا تعقلون يا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم Abdul Sawad mo fẹ́ pé àwọn ọjọ́ àdìí nínú èèmọ̀ tó mẹ́ra àwọn ni pé àwọn ọjọ́ kí agbára ti kún wọn lójú o sẹ́nu pé ọmọnìyàn ọ̀rọ̀ ọmọnìyàn sì mẹ́sì ẹ̀lẹ́mọ̀ ọlọ́run tó dọ́ tó ti fún wọn lágbára ọlọ́run bá ẹ̀rọ tó wà fagbára yẹn rú fi sí ọlọ́run ولسانا وشفتين وهديناه النجدين فأما عاد فاستكبروا في الأرض بغير الحق أبدا وجعاد وانبلا جروري إلى أيدي لطاونا ووعلي وقالوا من أشد منا قوة وانسوا بتعالوا لك براتوا سنة كتبنا دولا برابيا

ìgbà tí ọlọ́run bá lẹ́nà tọ́lọ̀ kí ìfẹ́fà àrọ̀ búkà bí áàj ìrọ̀ mẹ́dáàjì ọlọ́run wà náà sọ́lọ́ láwọ̀ àríwá sọ́lọ́ ẹ̀ka lè rí jù wọ́n yẹjú ọlọ́run àbẹ́bí sọ fún wọn bọ́lọ̀ ọba ti sí ọ̀rọ̀ àwọn ọjọ́ áàj ọlọ́run tẹ́ ìfẹ́fà àrọ̀ búkà bí áàj ọlọ́run tẹ́ wọ́n gbọ́ bọ́lọ̀ ọ̀sẹ̀ sí àwọn ọjọ́ ذات العماد الإمام ابن الإمام الله قال اسم للقبيلة wọ́n tí ìrọ̀ ọmọ ẹ̀ tó gbẹ́dẹ̀ bára owó àwọn àṣàbò wọn náà dẹ̀bára owó ọkọ̀ ọ̀bà tí tí wọ́n kì í ètò tẹ́ mọ̀lẹ́bí ìdílé wọn wọ́n kì í ọmọ ẹ̀ náà so lọ́rọ̀ lórí ìfẹ́mẹ́ ìsáyé pé a bí ismail kọ̀dìyà ó kọ ìran ní àwọn mí sọ pé ismail kọ́dìyà wọ́n ló kọ ìlú tí wọ́n ń gbé ìletò wọn ní kí ẹ̀rọ sọ pé àwọn ará ìjàyè tẹ́gbẹ́ ìdáyébìsìn ó kọ ilé tó ní bẹ́ẹ̀ ni ó ti wà káàkiri káàkiri káàkiri káàkiri gbogbo olú sọ ń bẹ́ẹ̀ àwọn tó sọ pé ó kọ kọ̀bílà ọkọ̀ ní ọkọ̀ kọ̀bílà ọkọ̀ ní ọkọ̀ kínú ọkọ̀ rẹ̀. ìwọ̀n bàbá tẹ̀lẹ̀ ìmáàdì. tẹ̀lẹ̀ ìmáàdì ọlọ́ni ẹwu àwọn ọjọ́ ìyá ní ọlọ́run bá dá wọn débi wípé wọ́n ní agbára débi pé àwọn ilé tí wọ́n ń kọ́ àwọn ilé ńláńlá ni àwọn abúlẹ̀yàtọ̀ ọ̀wọ̀ ìyà ilé tó jẹ́ pé ilé àfagbára kọ́ kìí ṣe ilé tíẹ́tíẹ́ lọ́sọ̀ igbe alamtaro kaifa fa'ala rabbuka bi'ad taro kaifa fa'ala rabbuka bi'ad التي لم يخلق مثلها في البلاد التي لم يخلق مثلها في البلاد wọ́n sọ wípé bàbá nígbé ìrọ́mọ̀ dáàtìlì ìbẹ̀d àwọn ará ìrọ̀mù yìí dáàtìlì ìbẹ̀d àwọn tí wọ́n kọ́ ilé tó jẹ́ àwọn ilé ńláńlá tó wú ilé tó lágbára tó strong alẹ́bìlẹ̀ ní ọkùnlẹ̀kùn mẹ́tìlò ha fìlìbìlà àwọn ará àletò yìí àwọn mọ̀lẹ́bí ilé tí wọ́n máa kọ́ wọ́n ẹni jẹ́ kó kọ́ irú léyẹ ààyẹ tẹ̀húdù ìlágídò iman ẹgbẹ́ àwọn ẹ̀yẹ́ ẹni jẹ́ kó kọ́ irú lé tí wọ́n kọ́ yìí àwọn ẹ̀rẹ̀ tí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àádù àwọn ọ̀rọ̀ ìrọ̀mù tí wọ́n ta ilé ìwé àwọn ọmọ ẹ̀kọ́ dáàtọ́l ìmọ̀ lẹ́tọ́ tó strong lẹ́tọ́ dúró lẹ́ dáadáa ọlọ́wọ́n ní bí ilé ilé ìgbẹ́ ẹ̀rẹ̀kẹ́kẹ́ ìkọ́gbẹ̀ tí kẹ́rẹ̀ sọ wípé ah ilé pẹ̀tẹ́sì ó nínú Ìbàdàn àwọn ọ̀rẹ́ báyìí ní ọkọ̀ kọ́kọ́ ó dá kí ló bí òfin ìkọ̀lẹ̀ ìkọ̀lẹ̀ mi bí ilé adébítí orú àrùn sí kíni ìtọ́jú ọkọ̀ pẹ̀lú ẹ ó túnbọ̀ sí pé nígbà náà irú ilé adébítí sí kíni ọkọ̀ mọ́ wà á rí ha ẹ̀yà ọkọ̀ mọ́ sókè àkójẹ́ sí tọ̀tọ̀ ọlọ́wọ́dẹ́ alẹ́tì lam yóò kùlẹ̀kù mẹ́sùlá nígbé ọlọ́wọ́ bá lé àwọn létí àwọn ìjọ àdùn kọ́ níbi tí ẹlọ́gbọ́n adẹ́gbẹ́ bọ́lọ̀ fún wọn lágbára dé irú ilé yẹn lam kan báyìí òun ni kí ni ó ní kẹ́ẹ̀kọ́ ọlọ́run tẹ́wọ́ ó fún wọn lágbára ó fún wọn wisdom láká ìtòwò fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kí náà bàbá sán ẹbọ ọlọ́run wá lọ pé lọ́mọ fi ń bí láàdẹ̀ bàbá ọlọ́run wá fi ní káàdì náà tẹ́rọ kéyìfà tẹ́rọ kéyìfà tààlẹ̀ rọ́bùkà àwọn ọlọ́run wá sí láì tọ́kùn lágbára tọ́lọ́run ti kẹ́kọ̀ọ́ lé báyìí tẹ́kọ̀ọ́ lé wọn kọ́mọ̀ ìrìn ìrọmọdé kí ti ọlọ́run wá padà sí pẹ̀lú wọn ibi àìhẹ̀rìjá rẹ̀ sọ̀kalẹ̀ sí nìyẹn ìtumẹ̀kẹ́ o ní wípé àwọn kan sọ fún àwọn àfáà fún ọmọlá àwọn kan sọ wípé àwọn tí ó lọ́nà ìrọ̀ màdá ti lè rí máa àlẹ́kùn àbí òkùnlẹ̀kùn mẹ́sàn-án Ipe àwọn ọjọ́ yìí àbọ̀wọ̀ bọ̀ ò tí ìdẹni tó lágbára bí wọn yẹ nínú ìlú وَتَوَّاكُمْ فِي الْأَرْضِ تَتَّخِذُونَ مِنْ سُرُورِهَا قُصُورًا وتنحتون الجبال بيوتا واذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين Wàkùrú jàálàkùn kòlàfáà min ba'di 'ad. Ẹ̀yin ẹ̀rẹ́ tí Màtọ́lá bá sọ yín di kòlàfáà tó sọ yín di àwọn tí ó tún máa rólé lẹ́yìn bí àwọn ọjọ́ ẹ̀yìn ìgbà tí ọlọ́run ti kọ́kọ́ pa àwọn ọjọ́ àdù rẹ̀ ó ń kẹ́yẹ máa lọ ayé ó sì ṣe yí dáadáa lórí ilẹ̀ ayé kẹmẹ́ sí bó ti wù. ìbò dami sòrò ní ha kò sóra. ó sì ti da àwọn ilé alágbèéká rẹ̀ náà àwọn ọjọ́ نقول أنا لم ترى كيف فعل ربك بعاد من سورة الحاقة عرفنا ترى من القرآن الله ما سنتيو سيفوه níbi Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ atẹ́gùn ìjì ọ̀rọ̀ tí àwọn ọjọ́ ààrùn nígbàtí wọ́n gbọ́rọ̀ فأرسلنا عنهم ريحا صرصرا في أيام معفات لنذيقهم عذاب لخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون Allah subhanahu wa ta'ala sọ ní ó gbẹ̀yìn àwọn ọjọ́ àrídìmọ̀ tí wọ́n gbọ́rọ̀ sí aláàrẹ̀ àwọn àfáà ní pé ìsìláàfún bẹ́bẹ̀ ní ti sọ́rọ̀ kàkàsọ́ عاد فأهلكوا بريح صرصر عاتية ọmọbìnrin náà mọ́ta sọ ipé àwọn ọjọ́ àádùl úlà ipé àwọn ìsìláàbù ń bẹ àwọn kàtà pé àádùl úlà àwọn kẹta àádùl sáni ọ̀lọ́ àrẹ ipé àwọn èèyàn nígbà tí wà láwọn pọ̀ tọ́lọ wọ́n á wò wípé kí làwọn lè ṣe ooo wọ́n ní tẹ́sà nítorí àwọn ti bá dójú àwọn ti pọ̀ àwọn ti borí gún ọ̀dọ̀ lọ ẹjẹ́ ká rán àwọn ẹ̀rọ sí mẹ́kà kí wọ́n bá ní sàdúrà mẹ́rin kíláàfù ti wá táwọn sọ pé àwọn áàbùrù wúlá ní gbé gbé àwọn áàbùrù wúlá ìgbé kò fi sí àwọn mẹ́kà nílà náà àwọn tẹ́lẹ̀ náà áàbùrù sáré àti gbé áàbùrù sáré àbádà wà fásitì àbádà àbúrú sọ́tù ìgbàgbé ìbọ̀rẹ́ àláyé sáré àti mọ́mìlì kẹfẹ́ ìlú tàbí wọ́n á lè jẹ́ dára àwọn èèyàn lọ sí káàbákalọ̀bẹ̀ náà wọ́n ara yẹn mákàtà pé wọ́n lẹ́yìn ẹ̀ṣẹ́ wọ́n ti ọmọ nínú fámílì kọ̀ọ̀kẹ́ wọ́n ká táwà ọjọ́ wọ́n fi ìjọba ń pínlẹ̀ pé ìlú wọn ìgbà àmì ọ́fíìsì àmì ìlú fún wọn pé mo máa lọ nígbà tí wọ́n dé mẹ́ta ọlọ́run kẹ́ wọn ẹni tó ń tó ń kọ̀ǹtó tó jẹ́ wá ní lásìkò ìgbà náà tó ó jẹ́ nìkan tó pé òun náà ní ó ní àràbá pẹ̀ pẹ̀lú àwọn ọjọ́ ààbò màmá tiẹ̀ náà ní nǹkan tó pẹ̀lú wọn wọ́n mọ̀ sí àwọn ọmọdé tó lóko náà ọdún mẹ́ta tó lè tó lè láì. ẹ tó tó jọ wàrà fún ọdún mẹ́ta kí náà sẹ̀rẹ̀ nù tí ọ̀wọ́ ọ̀fọ́dún kẹjẹ ẹ̀mà ìwò jẹ́ ìyẹn wá rò pípọ̀ wọn sọmọ́lá lè dùkà ẹ̀yìn tẹ́ ti wá rò sí ìlú láyẹ̀ ìyẹn bá àtàkọ́lọ́ sí ìbínú sí wọn lẹ́rin ìyẹn wá ní pàtẹ́ pàdánù ìyá àwọn onílà ẹjẹ́ kó ń kọ́kọ́ bá ìrẹ̀lú kẹ́tó dẹ̀ lọ sí arab kẹ́tó lọ́pẹ́ fẹ́ mọ̀ bẹ́lọ̀ ẹ̀kọ́ wà bí lẹ́kẹ́ ti kára ní ọba ìfẹ́ wáyẹ̀ lọ sí ìdẹ́jì ọ̀tà bí àtúnṣọ́lọ́wọ́ bèrè òkè sáwọn aráàbúrẹ́ ọba ti wọ́n lálejò ó fún wọn lóúnjẹ ó fún wọn lómi alábìsì wọn tẹ́ fún wọn rí gàgìdì jágbàdo òṣò mí lu wọn wọn bá dàbò jẹ bá wa ọjọ́ kìíní wọn ọ̀rẹ́ sí táwọn bẹ́ẹ̀ tàdúrà ọjọ́ kejì wọn ọ̀rẹ́ sí ọ̀sẹ̀ kan wọn ọ̀rẹ́ sí ọ̀sẹ̀ kejì wọn ọ̀rẹ́ sí ọ̀sẹ̀ kẹta wọn ọ̀rẹ́ sí nígbà tó pé oṣù kan dáko ah! ní wá wò pé àwọn kò ti ẹnu pé ẹtí bá ń sàlejò yóò mọ̀ báwo tó mọ̀ ní àlejò la ìgbà ní pé tí onílé bá ṣe ń fi àpárí sún ra ilé tó lọ́nù ilé tó lọ́nù àbá ilé tó fi jẹ́ pàpà ní sunu fífi alápé ìlọ́mù bẹ́ẹ̀ sílẹ̀ oúnjẹ tuntun o alápé ń pan nínà so ó ti wá wò pé á ah, kí ló bẹ́ẹ̀ ti bá wọn ara bí ẹ lẹ́ti kúrò kan ó ní wá kọ ọkọ̀ orin ọkọ̀ tí wè fún àwọn àwọn járí àti mọ́ bá sáàbò jẹ fún wọn sí àwọn ọmọdọ́ rẹ̀ gbé táàmù mẹ́tẹ́lẹ̀ ní mẹ́tẹ́lẹ̀ gbó jẹ fún wọn ó ní ẹni kẹ́mẹ́ra fún wọn bí ọpọlọwọ́ tẹ́kí ni ara kọ́rọ̀ ń dúró sí wọn náà ní ìjọba ìbẹ̀ ní títẹ̀ ìlú wa ọ̀rọ̀ kọ́mọ̀ bí wa tẹ́lá kọ́ bí mi ti bẹ́ ọgbọ́ ilẹ̀ ìdíyà tẹ́lá bí wọ́n ti dé ìjọba tó ti gba ìfì àgbárí tó ti jẹ́ sí kìlú ọ̀sẹ̀ kan tó ti wà lábẹ́ ìsábẹ́ ìsinmi mọ́tò níbi gbà ọ̀nà tí ẹ̀dẹ̀ lẹ́tọ́ àbá ní kọ́mọ̀tọ́ pé aláwọ̀ ẹ̀hákà yá pé kún fa ayé ألا ويحك يا كلكم فحيني لعل الله يمنعنا الغمام لعل الله يمنعنا الغمام لعل الله يمنعنا الغمام ويسقي أرض عادين إلا عادا فقدع مصره ولا يبنه كلاما من العطش الشديد فليس يرجى به الشيخ الكبير ولا الغلام فقد كانت نساؤهم بخير فقد عمست نساؤهم أياما إن الوحش يأتيهم جهارا وإن الوحش يأتيهم جهارا لا يخشى لعاديها سهاما ولا يخشى لعادياتها ما ولا يخشى لعادياتها ما ولا يخشى لعادياتها ما وأنتم هاهنا فيما اشتهيتم نهاركم وليلكم تماما نهاركم وليلكم تماما نهاركم وليلكم تماما نهاركم وليلكم ما قبح وصدق من وقود قوم فقبح وصدق من وقود قوم فلا لقوا تحية لا سلاما فلا نقول تحية والسلاما فلا نقول تحية والسلاما فلا نقول تحية والسلاما ألا يقي ويحككم فهيئ ويحك ويحك اه السلاح فهيئ إذا لا لعل الله يطلب ماذا الله يمنح له غماما لعل الله يمنح له غماما لعل الله يمنح له غماما لعل الله يمنح له غماما. Lọ́wọ́ pẹ̀lú ọgbọ́n ọ̀rọ̀ jẹ̀ ní fún àwọn àjọ rẹ̀ lé omi. Fọ̀yàsí àwọn àdínà ìnà àtẹ́lẹ̀. Ọlọ́pẹ́lọ́pẹ́lọ́pẹ́ tó bá ti sọ́dọ̀ pẹ́lọ́ ó tẹ̀ wá rọ̀jò sílùú àwọn ààrẹ. Tẹ̀fún olóbi ọdún mẹ́ta. Tọ́lọ́pẹ́ ti kẹ́ ìwà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ìgbà. Àtẹ́wò tí ó ní mo débi pé wọn ò fẹ́ ìdọ́rọ̀ sọ mọ́tẹ́ ìgbé ìrọ̀mọ́ ló mímú. Tí ìrọ̀mọ́ ló mímú ẹnu ọkọ̀ fọ́ àkọ̀dùkálẹ̀ ti sáwọn olùkọ́ èrè kọ́dà àwọn ìyàwó àwọn ìṣẹ́ wọ́n bí iṣẹ́ ìfọ́lọ́kẹ̀ bí wọ́n lọ́wọ́ Màtẹ́ bá mílè yẹn fáì tẹ́ ẹ̀rọ mi wẹ̀ tẹ́ ẹ̀rọ mi tẹ́ Ayé wọn rọrùn ní wọ́n ti rí. Fọ́kọ́já Musa ti ní sáàrùn àríyá máa. Fọ́kọ́já Musa ti ní sáàrùn àríyá máa. Ṣé máa ní obìnrin kan jẹ́ àyá nàbí àyìn nàbí? Ṣé mo sọ pé àyà mẹ́lòbìnrin jẹ̀ ìyẹn ni wípé àwọn obìnrin yóò ọkọ wọn ti kú òtún wọn lóró. Òpó tẹ́bi tí à ń jẹ tó rẹ̀. Ìlànà àṣàyà kí ìhìn jẹ máa wà. Ó dàbí tí ọ̀dá òjò tó ti fẹ́ báyé wọn jẹ́ níjọ nílùú àrùdé. Nílùú àrùdé wáṣà àwọn ẹranko ogbó, àwọn orí ìgbẹ̀jẹ́ nù sọ́lá. Yáà ní ìyá owó wọ́n lù wá ọ̀rọ̀ sàbọ̀. Àyà kò ṣáàlẹ̀ àdìyẹ ṣe ha máa. Àwọn ẹranko fìdí má hmm. wà gbòòrò. Wọ́n wá gbọ́rọ̀ gbogbo jẹ́ máti pàdé ìlú wọn. Ìwà ṣẹ́yà àti ìhìn jẹ́. Àwọn ẹranko tó jẹ́ pẹ̀lú àbùjá, wọ́n wá ń lọ́sẹ̀ ẹgbẹ́ lọ́sẹ̀ ẹgbẹ́. Àṣà alẹ̀ àdí. Wọ́n dà wọ́n ẹ̀rù ó ní èyí sí ìbẹ́ńbì ẹ̀yìn ẹ̀yìn jẹ́ representative mi ẹ̀sìn ìbẹ́ńbì ẹ̀sìn Ẹ̀sìn ìbẹ́ńbì náà rùkùnmọ̀ lẹ́rùkùn tàbí ọmọ ó yọ ọ̀sá àti tàbí ọ̀tàkì فقبح تجد المفض قوم وفرد قوم فقبح وفدكم وبسما لي أسجوب إلا كما نوع وفرنا وفرد قوم وفرد قوم ولا تجد في يوم فلا يوم Látàlánà ẹ̀yà abẹ́ àlàáfíà ọ̀dọ́ wọn ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí èyí tó bẹ́ẹ̀ tó ah lẹ́yìn oṣù mélòó oṣù kẹ ọba ní ẹ̀yà ọ̀sàdúrà ọba àmì sí haram ìlú ọ̀sàdúrà bẹ́ẹ̀ tó ń sàdúrà ọlọ́run kílẹ̀ fẹ́ olóbi làwọn fẹ́ òdò ní o ọlọ́run tó sọ wáyà ọlọ́run sì sọ lójú ẹ̀sẹ̀ kí ó jò mẹ́ta ó sì sùn sọ́dọ̀ sí síwájú wọn báyìí ọdún mẹ́ta ní ojú òfin wọ́n lù wọn ọdún mẹ́ta ọlọ́run wá ní kí ẹ̀sùn jò mẹ́ta náà ó sùn sí ẹ̀ báyìí kí ẹ̀ ń tọ́jú àmì ìrùn àtàwọn ẹ̀sẹ̀ tẹ̀sí kí ẹ wá mú ìtọ́bá fẹ́ mẹ́ta ìkẹwà olódúdú ìkẹkùpa ìkẹfufu àwọn àwò lákàwọn pé a ti ní ìdòdò bàjẹ́ kábàtọ́ aláàmójò funfun ilé yíò omi ọ̀pọ̀ mẹ́sẹ̀kù tó lè bá túnbára ẹ̀bẹ̀ yóò dúdú ara dáa tí ó gbé wọ́n dúdú ìlàmú ọlọ́rin ti tẹ́ múnù kọ́ni táwọn mú báwọn ti mú tẹ́ ọlọ́rin kí dúdú yẹn kọ́ wá lọ sú sí ìlú ìlú wọn tẹ ibi tẹ́ pà wọn bí wọ́n ṣe rí tó sú àwọn aládùúgbò ọlọ́run ṣe o adúpẹ́ o ọlọ́run ṣe ṣe adúpẹ́ láti jọ iye òjò ti ẹ̀ṣú ọlọ́run ṣe wọ́n mọ̀ pé kọlù àádọ́ àárín lónìí mọ̀ wọ́n ní eléyìí ní òjò tí ọ̀rọ̀ tẹ́pẹ́ ààrẹ ó tù wà ní ìsìn. فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين سبحان الله عباد الله قالوا هذا عارض ممطرنا ولا أعرض وجدور أفواه وأعرض يدواء Àtínà bí màtà ìdúrà ẹ̀kún jùmọ̀ sọ̀dẹ̀kì àwọn ẹ̀rùkọ́lọ́hùn tẹ́ẹ̀dẹ̀ mú wá ààrí ẹ̀bẹ̀ ilé ọlọ́pàá wá ní ẹ̀bẹ̀ káwọn ẹ̀rùn àwọn ọmọ ṣẹ́bẹ̀ káwọn àfáà Ìyà tó lé ní bẹ̀rẹ̀ àtẹ́gùn. Ṣùdẹ́mìrù kún láṣẹ́ ìbí àmúrí rọ. Ọlọ́ni tẹ́lẹ̀ àtẹ́gùn yóò mẹ́pa gbogbo tó bá ti ń pàdé nílùú yíò mẹ́pa rẹ̀. Fa'asùbàṣ سنجزي القوم tí òjò bá tún tálẹ́kù bá ń fẹ́ ẹwọ́ ìṣẹ́dá fẹ́ bí ọmọ ìwọlé yọmọ jáde tí ọmọ ìwọlé yọmọ jáde ààrẹ ní báyẹ̀ tí ó sọ́kọ́ aláhùn mi náà tẹ́lẹ̀kọ́ fẹ́rọ àfẹ́rọ máa fíyà àfẹ́rọ máa sọ̀fíà wọ́n àwọn olùkọ́ni sábẹ̀ àwọn sáàrì máa fíyà sáàrì máa àníbí ọmọ ní ìwọ̀n lọ eh, ẹ̀ tánú wà a ń bí ọ àwọn olè tó ń bẹ níbi atẹ́gùn àtòrí tátẹ́gùn ìfẹ́ mú wá àtàbí tátẹ́gùn ìfẹ́ mú sọ̀kalẹ̀ pẹ̀lẹ́ ilé ojú jẹ́ tiwa aburú ti mẹ́bẹ̀ atẹ́gùn àtàbí tó mẹ́mú wá àtàbí tó mẹ́mú sọ̀kalẹ̀ pẹ̀lẹ́ mọ́jọ jẹ́ tiwa àníbí àwọn olè balẹ̀ yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ yóò mọ̀ wọlé yóò mọ̀ jáde. ọlọ́run bá fi atẹ́gùn pa àwọn ọjọ́ àádùn rẹ̀ ó jòsú atẹ́gùn fẹ́ ẹni ò tí pẹ̀kẹ́ wá ọjọ́ bá wọn a máa bẹ̀rẹ̀ òun pé kọ́ máa jẹ́ ní ìyàfúwa gbé إذا ربك كيف ألم ترى كيف فعل ربك كيف فعل ربك بعاد gbọ́dọ̀ àwọn ọjọ́ ààdì ní ìrọmọ̀dáàtìlẹ̀ ìbẹ́ tẹ́gbẹ́ wọ́n kọ́ àwọn ilé ńláńlá tẹ́gbẹ́ ilé tẹ̀ ń kọ́ ló fi ilẹ̀ yóò pẹ̀ẹ́ ti jẹ́ ǹkan ọjọ́ lọ àwọn ọjọ́ ààdì kọ́ ló tó yùdí lọ. ọ̀lẹ́sìn ilẹ̀ ìkọ́dà ìran àwọn ẹ̀wọ̀n ẹgbẹ́ ti lágbára tó kò sẹ́ tó lágbára tó ìran wọn ìṣòro kejì eléwìí ẹ̀kọ́ sọ́lọ́ fẹ́ ká ti lẹ̀kọ́ ká mọ̀ sí àyàkókò náà kí sọ́lọ́ ọmọdé abẹ́rẹ́ bá sọ́lọ́ gbogbo tó máa fi wá sí nípò àbí tó dáná wa lágbára àbí tó fún tó ṣe fún wa lọ́lá ẹmọdé kókó wa lójú sọ́lọ́ ọmọdé dá a sọ fún wa ìwọ́n tó rẹwà mọ́fì ẹwà ọlọ́run tó fún wa lẹ́wà ó kápá kó gbà padà mọ́fì ẹwà rẹ mọ́fì mọ́fì yapa Allah subhanahu ìwọ ọkùnrin tó léegun mọ́tí egun rẹ̀ yapa Allah subhanahu ìwọ ọkùnrin tó rẹ̀ kọ́lọ̀ ń dọ́ọ̀dá mọ́tí bí dáadáa rẹ̀ kọ́bù yapọ̀ náà torí pé o lágbára o dá ọlọ́run bá ti dá àwọn tó ti dá tíwájú tí wọ́n lágbára tí wọ́n wá kọ́yìn sófin ọlọ́run وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين عليكم ورحمه الله وبركاته